QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́. ilé iṣẹ́ kan bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà ayé wá iṣẹ́ wa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. ó bẹ̀ QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣẹlẹ̀ wà lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa gbọ́ o. <laughs> QHTV Accra and beyond. ẹ lọ fọkàn balẹ̀ a máa kéde èsì àyẹ̀wò tá a ṣe fókù Mohbad ìròyìn jáde ọ̀rọ̀ ńlá jáde ó dẹ̀ jáde àwọn ọlọ́pàá sọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ní ká ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ àwọn máa kéde èsì àyẹ̀wò òkú èsì àyẹ̀wò tí wọ́n ṣe fókù Mohbad bí ìròyìn yẹn ṣe ń tẹ̀ wá lọ́wọ́ báyìí mo lẹ́yìn ọmọ ẹ má jẹ́ ó kanlẹ̀ ẹ jẹ́ á gbé sí etí gbogbo àwọn èèyàn a ti ṣàdéhùn o a ti sọ fún gbogbo àwọn olólùfẹ́ wa pé láì bá tẹnìkan jẹ́ láì sọ̀rọ̀ sẹ́nìkan ìdájọ́ òdodo nìkan ni nǹkan tá à ń fẹ́ o kí ló gbọ́dọ̀ wáyé ìdájọ́ òdodo àfi wáyé o justice for Mohbad orin táwọn èèyàn ń kọ nìyẹn o justice for Mohbad <laughs> wọ́n ní pé ọjọ́kọ́jọ́ téèyàn bá ti ń ṣe bí tàbí ìgbàkígbà téèyàn bá ti ń ṣèkà ọjọ́ kan lọ́wọ́ pálábá máa ṣégi àwa ò sọ pé ẹnìkan ló pa o ṣùgbọ́n a mọ̀ pé ẹni tó bá pa Mohbad iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ̀rọ̀ wọ́n ní ká jíṣẹ́ fún gbogbo ẹ̀yin èèyàn wípé àwọn ṣe àdéhùn kan fún yín àdéhùn táwọn sì ṣe fún yín yẹn orí ẹ̀ làwọn sì wà kí làdéhùn ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe òun náà ni wípé ìdájọ́ òdodo ni kẹ́ ẹ máa retí gbogbo ohun tó bá gbà làwọn máa fún àwọn máa rí dájú pé àwọn fojú aṣebi hàn àwọn máa rí dájú pé mímì kan ò ní mi ẹbí àgàgà ọmọ tí Mohbad fi sílẹ̀ ẹ tó kàbọ̀ sórí àkótún ètò yín tó wa tá a pè ní ọ̀rọ̀ tó ń lọ níléeṣẹ́ QH radio studio tá a wà ní Ghana Quadri Hamzat òun ló kọ mi ètò wa mú iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi promise ṣe mọ̀ pé kò sí nǹkan tó ní kí àwa náà má lè dúró tán because àwọn ọlọ́pàá ń ṣe tiwọn aráàlú ń ṣe tiwọn àwa náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ rédíò iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwa náà ń ṣe tiwa láti rí i dájú pé gbogbo ẹni tó bá sọ pé ìdájọ́ òdodo ò ní jáde lórí ọ̀rọ̀ ikú Mohbad kó nítọ̀hún rántí pé òun náà bímọ tí ó bá dẹ̀ fẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀ eh, bíbélì ni a máa bẹ̀ ṣe bàbá wò lára ọmọ látòrí ìran kan títí dé ìran kìlò ṣé ìran kẹfà ni àbí kejìlá ẹni tí ò bá fẹ́ kó jẹ́ pé àrọ́mọdọ́mọ tiẹ̀ náà láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó parí sí ẹni tí ò bá jẹ́ pé ègún burúkú fẹ́ kó jẹ́ tiwọn bá wọn support gbogbo nǹkan tó bá máa mú ìdájọ́ òdodo jáde lórí ọ̀rọ̀ ikú Mohbad bá wọn tẹ̀lé ibi tí gbogbo èèyàn bá fojú sí ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ mo máa gbé wá bá yín láìpẹ́ yìí nǹkan táwọn ọlọ́pàá sọ bí wọ́n ṣe sọ gangan màá láǹfààní àti gbé fún yín pé ìdájọ́ òdodo justice for Mohbad àwọn èèyàn ti sọ di nǹkan tó ń polówó káàkiri ìgboro kí náà pé májèkétì ẹ ó di ní táwọn èèyàn bá ń sọ lórí ọ̀rọ̀ Mohbad òun ni kó máa bá wọn sọ ibi táwọn èèyàn bá kọjú sí lórí ọ̀rọ̀ Mohbad ni kó bá wọn kọjú sí o tán bá ń pariwo justice for Mohbad má bá wọn sọ nǹkan kan tó yàtọ̀ síbẹ̀ yẹn ìdájọ́ òdodo ìjìyà tó tọ́ kó dẹ̀ kọjá lọ sọ́dọ̀ ẹnikẹ́ni tó bá ṣekú pa Mohbad tó ẹ̀yin yẹn wá ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé ètò ló lo nígbọ̀wọ́ ló lètò àwọn ìpolówó ọjà tá a ní lórí ètò ó tó mẹ́ta ṣùgbọ́n ẹyọ kan péré ìṣẹ́jú kan náà dẹ̀ ni òun ni màá kọ́kọ́ play fún yín ṣẹ́ẹ́rì gbogbo ẹ̀yin èèyàn tó bá jẹ́ pé ẹ ní àìsàn kan lára tàbí tí àrùn kan yọ lẹ́nu ẹ lọ́ mọ́ ra gbogbo àwọn egbògi àwọn product tó bá ń jáde láti iléeṣẹ́ OEA apps iléeṣẹ́ OEA wọ́n jẹ́ iléeṣẹ́ alálùbáríkà tó jẹ́ pé tewétegbò òun nìkan táwọn ń ṣe lọ́dọ̀ wọn kàn lọ ewé àti egbò pọ̀ mọ́ra wọn láti fi cure anything tó bá dàbí àrùn nínú àgọ́ ara ìwọ tó bá ṣàkíyèsí pé àrùn kan ti wà lára ẹ ti pẹ́ àbòṣe ìwọlé síbẹ̀ àbí àìsàn kan ń bẹ lára ẹ bóyá ṣe ìwọlé àbó ti wà ń bẹ ti pẹ́ pé wọ́n níléeṣẹ́ oea sọ irú àìsàn tàbí àrùn tó wà lára ẹ̀ ojú ẹsẹ̀ náà máa fún ẹ lóògùn eléyìí tó máa lò sí àìsàn yẹn àrùn yẹn á dẹ̀ fi ẹ́ sílẹ̀ ẹ gbọ́ ìpolówó wọn kí n fún yín ní fóònù nọ́mbà ẹni tó níléeṣẹ́ yẹn lẹ́yìn ẹ̀ á wà tẹ̀wájú justice for Mohbad ní ti gbogbo ayé sọ nìyẹn o àdẹ̀ni kúrò ń bẹ̀ ẹ kú kalẹ̀ oea herbs and shrub spices. oea gbangba gidi gbala dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama ayuni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea company compound along old ondo benin express road ladojukọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea apps and strop spices ìlera rẹ ló jẹ wá lógún bó ṣe jẹ́ òun náà nìyẹn ẹ gba fóònù nọ́mbà ọ̀gá àgbà tó níléeṣẹ́ oea ká lè máa bá ètò tiwa lọ nọ́mbà wọn rèé plus three four Spain ní head office wọn wà wọ́n dẹ̀ ní headquarter wọn tí wọ́n ti ń po oògùn papọ̀ ìmíì tó wà Nàìjíríà ṣùgbọ́n Spain gangan lọ́fíìsì wọn wà wọ́n dẹ̀ tún lọ́fíìsì kan ní UK plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn tó ẹ̀yin olólùfẹ́ wa justice for Mohbad ìtí gbogbo èèyàn sọ nìyẹn àdẹ̀ni kúrò ń bẹ̀ àwa náà dẹ̀ níléeṣẹ́ QH radio títí tá a fi máa jubilate pé ìdájọ́ òdodo ti jáde bá a ṣe máa tẹ̀lé ọ̀rọ̀ yẹn nìyẹn lójoojúmọ́ now iléeṣẹ́ ọlọ́pàá wa sọ̀rọ̀ wọ́n ní gbogbo ẹ̀yin èèyàn nígbà táwọn ṣàdéhùn fún yín jò ní pé àwọn máa lọ wú òkú Mohbad ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ní ó fẹ́ gbàgbọ́ tí wọ́n dẹ̀ rò pé iléeṣẹ́ ọlọ́pàá bóyá àsọdùn lásán ni wọ́n ń sọ tí wọ́n dẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá bóyá wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe wípé pẹ̀lúpẹ̀lú bí ọ̀rọ̀ ṣe rí yìí o ìjẹ́ mọ̀ wípé àwọn rí pọ́n gbé ìgbésẹ̀ táwọn sọ fún yín àwọn kọjá lọ sí gbẹ̀rígbẹ̀ ní Ìkòròdú láti wókù Mohbad jáde bó tiẹ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n wókù Mohbad jáde tán ọ̀pọ̀lọpọ̀ awuyewuye òun ló jáde ṣùgbọ́n láftà ìgbà náà àwọn rí dájú pé báwọn ṣe gbé òkú Mohbad pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn elétò ìlera wọ́n gbé gba ilé ìwòsàn lọ wọ́n sì lọ́ọ́ ṣe àyẹ̀wò tó yẹ kán ṣe bí wọ́n ṣe ń ṣe tán báyìí ni wọ́n fi léde pé ẹ̀yin èèyàn wọ́n láwọn ti parí àyẹ̀wò òkú Mohbad o pé kẹ́yìn yẹn sì máa ṣe kíni kẹ́ ẹ máa fojú sọ́nà kẹ́ ẹ máa retí kẹ́ ẹ máa retí èsì àyẹ̀wò òkú Mohbad táwọn ṣe wọ́n ní láìpẹ́ láì jìnnà àwọn máa gbé jáde ìròyìn jáde ó ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ní wọ́n ti kéde pé àwọn ti parí àyẹ̀wò òkú gbajúgbajà olórin takasúfèé ìlérí olúwa alọ́ba eléyìí tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Mohbad wọ́n ní wọ́n sì sọ pé tí àwọn yóò sì kéde èsì àyẹ̀wò rẹ̀ gangan láìpẹ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó Benjamin Hundeyin òun ló kéde ọ̀rọ̀ yìí lójú òpó ayélujára Twitter rẹ̀ ní ìrọ̀lẹ́ ẹjọ́ Àlàmísì Mohbad ẹni tó jáde láyé ní ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ni wọ́n ti takú tí wọ́n dẹ̀ ń pè fún ìdájọ́ òdodo ipe dandan dandan àwọn gbọ́dọ̀ mọ kí ni nǹkan tó ṣekú pa Mohbad dandan dandan àwọn gbọ́dọ̀ mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí gan ṣáájú ni ẹni tó jọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókun ló pa láṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wípé ìwádìí ní kíkún kó bẹ̀rẹ̀ lórí ohun tó ṣekú pa Mohbad ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà bá sọ pé ọlọ́pàá àṣẹ ọlọ́pàá tó lè ṣerú iṣẹ́ báyìí a máa ń sọ kinní kan fún yín pé ẹ̀ńtọ́lọ́pàá ò ní ẹ̀ńtọ́lọ́pàá ò lè mú àfi tọ́lọ́pàá ò bá fẹ́ ṣiṣẹ́ àwọn ọlọ́pàá nàìjíríà dẹ̀rẹ́ aláyọ̀ láti sọ fún yín pé ọ̀gangan ti tún ṣòkòtò wọn sán torí pé ọlọ́pàá gidi pọ̀ rẹpẹtẹ àfi tí wọn bá fẹ́ ṣe ṣe tọ́lọ́pàá nàìjíríà bá fẹ́ ṣiṣẹ́ wọn á ṣiṣẹ́ yẹn débi pé ó máa clean kí ọ̀daràn wà nínú ihò ilẹ̀ ẹlẹ́ẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá bá pè tí nọ́mbà rẹ̀ lọ abẹ́ni tí wọ́n pè gan tí nọ́mbà rẹ̀ lọ tí kò yọjú sí wọn lásìkò tó yẹ kó yọjú sí wọn iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ mọ ọ̀nà tí wọ́n á gbà láti wú onítọ̀hún gangan jáde bó ṣe wókù Mohbad lóòótọ́ onítọ̀hún lè má ti kú ṣùgbọ́n téèyàn bá ní ọ̀daràn lòun Nigeria Police Force wọ́n máa wá jáde so a dúpẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọn disappoint àwọn ọmọ Nàìjíríà wọn disappoint àwọn ọmọ nàìjíríà tó wà ń lé bẹ́ẹ̀ ni wọn disappoint àwọn ọmọ nàìjíríà eléyìí tó jẹ́ pé ó wà lókè òkun now mo gba voice note kan láti UK ẹ jẹ́ kí n fún yín ní voice note yẹn kájọ gbọ́ ẹ̀gbọ́n kan bá mi sọ̀rọ̀ láti orílẹ̀-èdè England wọ́n ní ọ̀rọ̀ ikú Mohbad yìí wọ́n ní tó fi dùn àwọn ni pé tó bá lọ jẹ́ pé Mohbad tó bá jẹ́ pé lásìkò tó wá sí UK wọ́n ní tó bá jẹ́ pé ó sá wá sí irú ọ̀dọ̀ tàwọn àbótí report fún irú àwọn pé àwọn kan ń dúnkokò mọ́ òun wọ́n láwọn fọlọ́n búra pé àwọn ò bá mọ nǹkan táwọn máa ṣe tí nǹkan kò dé ní ṣe ẹ jẹ́ ká jọ gbọ́. wọ́n láti ṣe justice fún Mobile. ní nàìjíríà i pray so pé wọ́n ṣe justice inú mi máa dùn gidi gan Mohbad ó jẹ́ kó ti report for long time not even now ká ló ti report fún àwọn ọlọ́pàá bí báyìí látìgbà tó ti wà London tó ti wá ṣe show tó ti sọ pé èèyàn kan threatening òun ó máa ti wà ní rẹ́kọ̀dù wọn gbogbo orú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ tí orúkọ bá tí orúkọ bá bá tẹ̀ wá ṣẹlẹ̀ ọ̀sán tà wọ́n máa ti wọ́n máa wọ́n máa wọ́n máa threatening wọ́n máa lọ sínú record wọ́n máa wo everything wọ́n dẹ̀ máa trace gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ máa get back sẹ́ni tó ẹni tó dá ogbẹ̀ sílẹ̀ wọ́n máa mú ṣáà ni wọ́n ò lè lọ síbi kankan bẹ́ẹ̀ ni. Ah, ó dùn wá gan London o ó dùn wá gan London to be honest ó yẹ dùn wá gan pé threatening is an offence ní United Kingdom o ti act o kàn sọ̀rọ̀ ẹnu lásán is an offence is a is a crime is a criminal offence already so kò sí nǹkan méjì so àtìgbà yẹn ló jẹ́ kó ti máa report yes hmm, hmm. nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn ẹjọ́ nítorí ọlọ́run ẹ make sure pé wọ́n ṣe justice gbogbo nàìjíríà wọ́n fight fún yes because chop as ah nàìjíríà ah ó kàn bí mi inú pé nàìjíríà is a lowest is a lowest country yes because gbogbo investigation tó ń ṣe by now ó yẹ kó ti evidence tẹ̀ ti pọ̀ jù already yes they don't need to wait more long time again yes before kó tó mú wọn so mo kàn ní kí n sọ fún yín ni o mo kàn ní kí n sọ fún yín yẹ mo london southeast ló ń pè yẹ southeast ó ti lọ ẹ ṣe gan ẹ ṣe gan ni broda mi so mẹ́sẹ̀gì yẹn dàbí eléyìí tí mo gbà láti London ẹ ẹ rí i pé ọ̀rọ̀ tiwọn nǹkan tí wọ́n kó sínú ẹ̀ náà ni pé òfin táwọn ń tẹ̀lé ní London wọ́n ní fún gan kó jẹ́ pé threatening lásán gan ló ti ẹ̀ pa wọ́n ní threatening is a criminal offence ní United Kingdom èmi ò mọ̀ bóyá bẹ́ẹ̀ ni ṣá but nǹkan tí wọ́n sọ òun ni mo sọ fún yín òun náà mo dẹ̀ play fún yín yẹn torí pé kò sí ẹnikẹ́ni tó máa gbọ́ nípa ọ̀rọ̀ ikú Mohbad tọ̀rọ̀ yẹn ò ní dùn oríṣiríṣi àwọn text messages ni mo ti gbà o mo rántí pé uh, ẹnìkan náà fi ìkan ránṣẹ́ sí mi bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé táwọn gan tó sọ sínú ẹ̀ ó tiẹ̀ tún yàtọ̀ ó tún yàtọ̀ díẹ̀ mo gbà kan náà mo dẹ̀ promise gbogbo wọn pé akínní màmá ìsọ̀nà. ẹ káàárọ̀ sà contribution tèmi ni pé bàbá ọmọ yẹn sẹ kàn mú bàbá yẹn náà rè bàbá yẹn mọ nǹkan ó ti bàbá yẹn gba ẹbọdì fún ọmọ ẹ mi ò tí a rò pé bàbá yìí ló bí ọmọ yìí because báyẹn pé òun ló bí ọmọ ò ní kú kú tí ò tí ì pé ìṣẹ́jú mélòó tó ti ní kán lọ sí tó ti olóra pósí tí ò ń ṣe sáìsì ẹ̀ ó lọ fi sí bàbá yẹn kán mu re kán mú bàbá yẹn re àwọn ọ̀rẹ́ alábòsí tó ń sunkún àbòsí tó ní pé òun ò lè pọ̀ rẹ́ mu tó jẹ́ pé òun ló tẹ̀lé lọ sí hospital kọ́ mú òun náà àwọn nọ́ọ̀sì àti àwọn hospital abẹ́lé tí wọn ò kọ́ṣẹ́ tó pé àwọn auxiliary nọ́ọ̀sì náà kún bẹ̀ gbogbo wọn ni kán mú gbogbo wọn lọ́gbẹ̀bọ̀dẹ̀ ọlọ́run dẹ̀ máa mú gbogbo wọn wọn ò ní rí bá ti ṣe wọn ò ní rọ́nà gbẹ̀gbọ́ inú wọn ò ní dùn gbogbo àwọn tó ní ọwọ́ ní kú ọmọ yìí ló máa fọwọ́ wọn gbọ́mọ wọn sí lórúkọ jésù. tó ẹ rí i pé bí ọ̀rọ̀ ṣe káwọn náà lára ẹgbọ́n nǹkan táwọn náà sọ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ wá jábíamọ nílé ayé àtẹ̀yìn tẹ́ jábíamọ ti tọ̀run náà torí àtọ̀run àtayé gbogbo ẹ̀ wọn náà ni <laughs> kọ́lọ̀ ìjọ kó ṣàánú wa kó jákun kó jẹ́ apẹ́ láyé ṣe rí ẹ̀ ní sùn ẹni tó jẹ́ pé àdúrà ló máa ṣe àfi kí ẹ má dùn àyẹn ìkan tó rè ìkan tó rè lẹ́yìn eléyìí ó ní nǹkan tí mo fẹ́ kẹ́ gbọ́nu eléyìí náà pẹ̀lú Quadri Hamzat ṣe rí gbogbo àlùdé àpàdé àwọn nǹkan tó ń ṣe yẹn àwọn ọmọ àwọn ọmọ Naira Marley àti Sam Larry àwọn ni wọ́n pa bọ̀bọ̀ yẹn kò sí àní-àní justice for Mohbad ni. Hmm, táwọn èèyàn sọ nìyẹn. dókítà tó declare Mohbad ó kú doctor gangan to confirm death of Mohbad kan produce ẹ eh. the doctor that confam the dead body they should produce the doctor sir with due respect sir we want the doctor to come out. Hmm. ẹ i'm a medical practitioner. but mm. maybe doctor to confirm death ẹ eh, kó jáde because me looking at the blood ọmọ yẹn jà poro sínú pósí yẹn tó fi kú ni wọ́n lè drug ẹ kó gbé sínú pósí kó wá pààkẹ́ so nobody will know that kò fresh blood yẹn tó máa bá fi lajú kó máa lajú sínú pósí ni má dẹ̀ kú síbẹ̀ please ah. ẹ bá wa investigate sir. ok tó ẹ̀yin yẹn a jẹ́ pé ibi tọ́rọ̀ yẹn bá tó dé dúró á tún jẹ́ kí n máa mọ̀ ẹ̀yin ṣáà máa tẹ̀lé wa nílé iṣẹ́ QH radio tá a wà ní Accra ní orílẹ̀-èdè Ghana ẹ ṣé gan ni o tí ẹ̀ ń gbọ́ wa lójoojúmọ́ ẹ ṣé gan tẹ̀ ń gbọ́ wa ní gbogbo ìgbà ṣùgbọ́n bí a ṣe ń dágbére fún yín ẹ má gbàgbé fún gbogbo ẹ̀yin Muslim tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ sí umura december tá a wà yìí iléeṣẹ́ kiblatine wọ́n ní ká sọ fún yín ṣe pé international hajj company ni wọ́n kiblatine international hajj and umura travel wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yin yẹn tó bá jẹ́ pé fẹ́ lọ sí umura december wípé package yẹn ti wà ń ta ọjọ́ òde ní pẹ́ẹ́ dé mọ́ ẹ̀dẹ̀ lè wàá máa sanwó díẹ̀ díẹ̀ bákan náà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí umura inú àwẹ̀ tọdún tó ń bọ̀ wọ́n ní ẹ̀ tètè wá forúkọ sílẹ̀ pé forúkọ sílẹ̀ omi ìpínkà ìsanwó ń sìn but ẹ̀ tètè lọ forúkọ sílẹ̀ kan lè mọ̀ torí pé àwọn ájì tiwọn pẹ̀lú múra tiwọn owó tiwọn ò kí ń wọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí ájì ọdún tó ń bọ̀ ìjọba ti kéde pé ájì ọdún tó ń bọ̀ máa wọ́n ìjọba ti kéde pé ájì ọdún tó ń bọ̀ wọ́n ló máa wọ́n gidi gan so bọ̀tẹ́ tó bá ti lọ forúkọ sílẹ̀ léṣe Kiblatine àwọn fi ń ṣiṣẹ́ ọlọ́run ni tẹ́ bá fi lè ní orúkọ lọ́dọ̀ wọn the earlier the better wíwọ́n tí ájì bá wọ́n yẹn kò ní affect yín under Kiblatine lẹ́yìn máa gọ sí gbogbo owó rẹpẹtẹ táwọn èèyàn fẹ́ san yẹn ó máa lè kúrò lọ́dọ̀ tiyín ẹ tètè lọ forúkọ yín sílẹ̀ tó Quadri Hamzat òun ló kọ́ mi ẹ jẹ́ ń fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ Kibla Time torí pé ìpolówó wọn òun la fi máa káàdì ètò yín lẹ̀ tí bá ti fún yín ní fóònù nọ́mbà wọn tán màá wá play ìpolówó wọn òun la fi máa dágbére but ẹ kọ́kọ́ gba nọ́mbà wọn dání kẹ́ tó wo ìpolówó wọn bá ṣe ń dágbére lórí ètò yìí plus one ẹ má gbàgbé pé mo sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ fẹ́ lọ sí umura Kibla Time fúnra wọn headquarter wọn Canada ló so gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun kò sí problem plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four ẹ ṣé gan ni tí ẹ ń gbọ́ wa Quadri Hamzat òun ló kọ mi àtúpàdé lágbára Ọlọ́run tó bá di lọ́la ó dàbọ̀